Senangue Ahe Ahe Harambe kinyata Harambe Africa Everybody say hello. Harambe. Thank <laughs> you. la sama waba Ao minha Rabeta sama waba Oh yeah Asal fofro waba yema yemo Oh yeah Asal fofro waba yema yemo Twist me aswa waba Twist me asal fofo Oh, Julie, rabbit, I'm a wabble. mother, uh, father, baby, all all so crying, crying for sweet. I ask my brother, I say, brother, what's happened with uh, eh, Sweden? My brother tell me, Sweden is a funny, funny thing for children only. So I say, children crying sweetie, mother, father, all all so too. Ah, sweetie, sweetie, sweetie. together. Try, try, sweetie. Baby, mama, papa together. body. makiona ruanoka maka oisire koko makiona ruanoka maka ah. Shiro. Kikasoka gokoma pya siro bebisida nene waisiro nyina wa maito ndagothaitha woi nene tigakurira nigutumanire tigakurira nigu wado amwera neithero njubana rĩo rĩua rĩrakũria maitho rĩo rĩua rĩra maitho megũtunĩha woi ciro nyina maitho tiga kũrĩra ciro warĩra maitho nĩmegũtunĩha chapaito ndirakorera bebu ndakoringa ithe rurenge oi ndakoringa ithe rurenge oi ah shinon bebi nene inamaito oiyoiyoe Entra Broadway, no missing one. I

yẹ ti yẹ mi ti yẹ mo má yẹ jí ni yẹdi yìí àmà yẹ bó tó má sàn ti yẹ mi ti yẹ mi ti yẹ mo má yẹ jí ni yẹdi yìí àmà samye, en not rawen, no, mese mwa, aye. be sanba asabu be san nyuma ọgbọtu apa wonya ayere ọbẹsẹ apa wonya akuru ọbẹsẹ apa akuru nye ooo akuru nye ooo wonya akuru ọbẹsẹ apa asabu be san asabu san. Iyo masabu besan wanya àwọn ọmọkàn apá. asabugbe sọ́ni asabugbe sọ́n wọ́n yàn yúmọ́ ọmọdún apá. wọ́n yàn kúrò bẹ́sẹ̀ apá. wọ́n yàn yẹ̀rọ ọgbọ́gbọ́ apá. ayírin yóò. ayírin yóò. sọ wọn mi ń kọ. mais ou sisters. Lend me your ears. Listen to my story. de novo. Ye la no Suma! no se, no no se, no se, no se, no no se, no se, no se, no no no Oh, na

ntade na n'eti ahokawa ɔna ɛyɛ aboobɔ ɛyɛ adres within the afro twenty of the jɛjɛjɛjɛ within the capos of the Come on, come on, come on, come on, come on, come on. Eh? Eh, ọ̀ṣẹ̀ garanti ṣù ọ̀ṣẹ̀ di free trouser níbẹ̀ ìkẹsí náà rà lóhùn oníṣẹ́ ìjàwó mẹ́fà ọ̀ṣẹ̀ àbúròkú ẹ̀yìn ọ̀ṣẹ̀ kan ọ̀ṣẹ̀ ní super flower yàmà dìgà yàmà tàdéyà yàmà sẹ́ńtrà yàmà àndà yàmà trinita yàmà jàǹgbà yàmà tàdéyà anamẹ́sàmbùlẹ̀.